إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نحمده ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يامرنا بالاخلاص في العباده وجعلها الله شرطا لقبول العمل ويقول سبحانه وتعالى وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقول عز وجل في سورة أخرى على لله الدين الخالص كما يأمر عباده بمتابعة رسوله صلى الله عليه وسلم وقال wàmà àtàkùn rọ̀ṣúl fàkùdù. a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú àwa náà pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa yìí orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀ àti ní ìlú ẹnìkọ̀ọ̀kan wa kí Allah subhanahu wa ta'ala kó fi ààbò rẹ̀ kó fi bò wá ó dàbí ẹni pé agbára àwọn tí wọ́n ń darí wa kò fẹ́ ká orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo rẹ̀ fi ń dàrú lọ́tún lọ́sì àmọ́ nínú ohun tí ó yí àwa ni pé kódà kí wàhálà kó máa jà lọ́tún kó máa jà lọ́sì. ẹni tí ọlọ́run bá fẹ́ kó yọ aláwo kó yọ kọ́lọ́run kó sì wá mọ́ àwọn tí ó kò yọ. òní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù Rajab oṣù keje oṣù keje ọdún fourteen forty three. ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún fourteen forty three kútúbà wa tòní yóò máa jẹ́ ìtẹ̀síwájú fún kútúbà ti ìjẹjọ ohun tó sì jẹ́ àkórí kútúbà wa níjẹjọ òun náà ni ṣùrùtù lè amẹl asọ́ọ̀lẹ̀ àìṣùrùtù kọ̀bùlù lè amẹl asọ́ọ̀lẹ̀ àwọn májẹ̀mú iṣẹ́ rere aláwọ̀ mọ̀sí wá ní aláṣẹdànù agbọ́ tẹni tí ò ṣe agbọ́ ti ẹni tí ò ṣe kí la fẹ́ pe ti ẹni tó ṣe tí ò jèrè iṣẹ́ rẹ̀ gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ láyé ni wọ́n máa ń bẹ lọ́n pé kọ́lọ́n jẹ́ káwọn jèrè iṣẹ́ àwọn èmi ò tí ì rí ẹnìkan tí ó sọ pé ọlọ́run àwọn iṣẹ́ dáadáa tí mò ń ṣe yìí bóyá ń dá oko ni bóyá ó jẹ́ òṣìṣẹ́ ọwọ́ ni bóyá ó jẹ́ òṣìṣẹ́ oṣù ni kọ́ wá ní kọ́nà mọ̀jẹ́ kó wọ́n jèrè rẹ̀ kò sí ẹnìkan láyé mọ́mí ni àmìlìn ilá àyẹ̀dùn wà lọ́ha bí kọ́bùlì àmàlì kò sí ẹnìkan nínú àyìn tí ń ṣiṣẹ́ láyé àfi kó máa bẹ ọlọ́run pé kọ́lọ́run jẹ́ kóun ó jèrè iṣẹ́ o níbi tí àlámọ́rí yìí tó pàtàkì dé tẹ́nìkan bá ṣe kò ní retí èrè kò ní retí èrè so tí ó di ẹni tí ó ń ráṣà tó ń rágó látara pé yọ̀lẹ látara pé ó rojú kò ní búlẹ̀mù ẹnìkankan àfi ara rẹ kí wá la fẹ́ pe òṣìṣẹ́ kí la fẹ́ pe tòṣìṣẹ́ tó ṣiṣẹ́ tóun náà ṣe mọ̀ pé òun ṣiṣẹ́ kárakára tó bá di ọjọ́ tí ó gbẹ̀san tí wọ́n wá ní iṣẹ́ rẹ kò lẹ́san o iṣẹ́ rẹ Kazalika yurihim àmàlàhùm àsàràtì ní àléhìm Allahu Akbar ọlọ́lá fi iṣẹ́ yẹn hàn wọ́n á wà. fi hàn wọ́n ní iṣẹ́ òfò ó ti dòfo ó ti di òfò ọlọ́run ọgọ́ tó bá fi iṣẹ́ wa hàn wá má ṣe ní àsàràtì ní àléhìm má ṣe ní iṣẹ́ òfò wa lórí o nípa bẹ́ẹ̀. agbọ́ni yìí ọkàn wá ní kọ̀ọ̀kan ọkàn wá ní ìkọ̀ọ̀kan ọkàn wá ní orí òjòrí. a wá sọ wípé májẹ̀mú mẹ́ta péré náà ni tó o bá fẹ́ ṣiṣẹ́ láyé tó o fẹ́ jèrè ẹ̀ lọ́rùn ó ṣọ́ra ó ṣiṣẹ́ tọ májẹ̀mú mẹ́ta àmọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ láyé tó fẹ́ jèrè ẹ̀ lọ́rùn mọ́ wulẹ̀ ṣiṣẹ́ tọ̀ tí gbogbo ayé bá bí ọ mọ́ gbà tí gbogbo ayé bá bí ọ mọ́ gbà bọ́tọ̀ bá wà nú ẹni tí ọgbà pé tá a bá kú láyé ọ̀run là ń lọ tó wà nínú ẹni tó gbà wípé ọlọ́run tó pa ọ́ tó ní ìkápá àti pa ọ́ láyé ó tún ní kápá àti jí ọ padà tẹ́tí sí àlàyé tá a fẹ́ ṣe bọ́lọ́wọ́n bá ṣe máa jí kóró irúgbìn tá a ti bọ́lẹ̀ táwa náà mọ̀ pé kóró yìí ó ti dòkú kó tó di ààyè padà kàdálíkà lè kúrújù bẹ́ẹ̀ iná ṣe jáde bọ́ọ̀tánú sáré nìyẹn gbogbo àwọn tá a ti rì bọ́lẹ̀ pátápátá àti àwa tá a ti wọlẹ̀ àwa náà padà a sì padà jáde ní ọjọ́ tá à ń pè ní yawmal kiyama ọjọ́ àjíǹde. ìgbéǹde yẹn tábà wá dìde tán kò wá jọ nàìjíríà mà kò jọ amẹ́ríkà mà kò sẹ́nìkan tí ó iṣẹ́ kankan lẹ̀ tó tún ṣe máa ń bẹ̀ yẹn òun lọ òun lọ gbẹ̀san ni din. ọjọ́ àjínde ọjọ́ ẹ̀sán ni kì í ṣe ọjọ́ ọṣẹ́ mọ́ àsìkò ṣẹ́ ó ti lọ ibi tá a ti ṣiṣẹ́ rè bó ṣe wá ṣiṣẹ́ yẹn tọ́wàá jèrè rẹ̀ lọ́jọ́ ẹ̀sán làwa ń sọ fún ara wa báyìí wípé májẹ̀mú mẹ́ta péré ni májẹ̀mú àkọ́kọ́ àti sọ níjẹjọ́ fún ìrántí òun náà ni pé gbogbo iṣẹ́ tó ṣe fọlọ́n lórúkọ ẹ̀sìn tó o bá ti fi ìsìláàmù ṣe òfò ní lọ́rùn o gbogbo iṣẹ́ tó ṣe tó pè lẹ́sìn tó o ti fi ìsìláàmù ṣe má retí ẹ̀san lọ́rùn o. ẹ̀yin náà sì rí ẹ̀rí yorùbá ní ìfura lògùn àgbà ẹ̀yin náà rí pé àwa mùsùlùmí nìkan la máa ń dákọ ládá lórí iṣẹ́ àwọn yòókù wọn èè dákọ ẹ̀ ǹjẹ́ yìí ń gbọ́ rí kí àwọn ẹlẹ́sìn míì máa ṣe nǹkan kankan kọ́ a máa ní à ká lè gba ládá lọ́rùn ni ǹjẹ́ ẹ gbọ́ rí ẹ lè gbọ́ lẹ́nu wọn ẹ lè gbọ́ ọ. ẹ ní gbọ́ kí wọ́n sọ pé à iṣẹ́ báyìí tá à ń ṣe ládàbà ìwọ́n ní bẹ́ẹ̀nbẹ́ iṣẹ́ báyìí tá à ń ṣe ládàbà ìwọ́n ní bẹ́ẹ̀nbẹ́ ẹnu mùsùlùmí nìkan lẹ́ẹ̀tì máa gbọ́ ládá ẹnu mùsùlùmí nìkan lẹ́ẹ̀tì máa gbọ́ iṣẹ́ iṣẹ́ ládá lọ́dọ̀ àwọn kèfèrí iṣẹ́ làádá nìkan ni so àwọn gan fúnra wọn wọ́n ti ń fura mọ̀ wípé ìyà ni tàwọn lọ́run òfò ni tàwọn lọ́run ìwọ tó o wá ń sọ ládá lẹ́nu pé à tí wọ́n sì ń kí ọ pé ẹ̀kúṣẹ́ ládá o ẹ̀kúṣẹ́ ládá o tó ní ẹ ṣeun o ọlọ́run sọ iná lẹ́sẹ̀ án rí o ẹ́ ìwọ yìí fún ara rẹ tọ́ ọ bá ti ṣe iṣẹ́ ládàá tó o ṣe lábẹ́ ẹ̀sìn ìsìláàmù tọ o ṣe lábẹ́ ẹ̀sìn míì òfò ni o òfò ni o gbọ́dọ̀ ṣe iṣẹ́ ládàá rẹ irun rẹ àwẹ̀ rẹ zaka rẹ ájì rẹ ìwọ ọmọlúàbí rẹ ìjẹ́ ọlọ́rẹ̀ rẹ ìjẹ́nirere rẹ ìjẹ́ olóòótọ́ rẹ ìjẹ́ olùfọkàntán rẹ ó jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ lábẹ́ Islam bá jẹ lábẹ́ ẹ̀sìn míì òfò ni o ìyẹn ni nọmba two tọrọ kan báyìí òun náà ni tajridul ikhlasi lillahi wahda iṣẹ́kíṣẹ́ tó bá ṣe tó o mọ̀ pé wọ́n ìgbà ládàá rẹ̀ ní sẹkítẹ́rìàtì wọ́n ìgbà lé ayé ọ̀run ni ọ wà á ṣe nítorí ti Allah Allah tí ó san lẹ́sàn tó gá pé ọ̀dọ̀ ẹ̀ lẹ́sàn wà ẹ̀sìn òsì lọ́dọ̀ màláyíkà ẹ̀san iṣẹ́ ládá kò sí lọ́dọ̀ màláíkà ẹ̀san iṣẹ́ ládá kò sí lọ́dọ̀ àwọn ànábì ẹ̀san iṣẹ́ ládá kò sí lọ́dọ̀ àwọn ẹni rere ẹ̀san iṣẹ́ ládá kò sí lọ́dọ̀ àwọn àfáà ọ̀dọ̀ ẹni tó wà ọ̀dọ̀ ẹni tó wà Allah ni ọ wàá ṣiṣẹ́ ládá yẹn nítorí ti ẹnìkan sọ. So ó ti ṣe lábẹ́ Islam ó ti fi ìjẹ́ mùsùlùmí ṣiṣẹ́ ládàá ohun tó wá kù fún ọ ni pé kó dá sí pé nítorí ti Allah sọ ọ́ ló fi ṣe. báwo la ṣe wá mọ̀ pé iṣẹ́ tá a ṣe yìí nítorí ti Allah la fi ṣe tàbí àríṣẹ́ yẹn ṣe nítorí ti Allah. báwo la mọ̀ torí pé Allah subhanahu wa ta'ala ó wulẹ̀ pa wá láṣẹ ni pé ẹ sìn mí nítorí tèmi tó o bá fẹ́ gbaládá ẹ sìn ọlọ́run torí ọlọ́run ni lọ́wọ́ wàá máa retí ládá báwo ló sì wá mọ̀ pé ohun tó ṣe yìí ìrun tó kí yìí àwẹ̀ tó gbà yìí zàkà tó yọ yìí ágì tó ṣe yìí múra tó ṣe ìtọ́rẹ àánú tó ṣe báwo ló ṣe mọ̀ pé torí àlá ló fi ṣe ibi tí àfẹ̀yànjú nìyẹn torí pé ọ̀pọ̀ èèyàn ni máa sọ pé torí Ọlọ́run mo fi ń kírun kò sí kírun torí Ọlọ́run ọ̀pọ̀ èèyàn ni máa sọ pé torí Ọlọ́run ni mo fi gbàwẹ̀ kò sì gbàwẹ̀ torí Ọlọ́run ọ̀pọ̀ èèyàn ni máa sọ pé nítorí Ọlọ́run mo fi ṣe nǹkan báyìí kò sì ṣe é nítorí ti àlọ́wù ó kàn tanra rẹ̀ jẹ ni ló fi gá sí wípé a gbọ́dọ̀ yanjú báwo la ṣe mọ̀ pé iṣẹ́ tá a ṣe yìí o a ṣe nítorí àlọ́wù ni Number one ìwọ tó ṣiṣẹ́ torí tàláwù ohun tí ń pè ní àríyá kò ní ṣẹlẹ̀ sí ọ àríyá ṣe kárí mi ṣe kárí mi kò ní ṣẹlẹ̀ sí ọ ohun tí ń pè ní ṣe kárí mi òun náà ni kó o ṣe nǹkan nítorí ojú àwọn èèyàn tó wà ń bẹ̀ nítorí ojú àwọn èèyàn tó wà ń bẹ̀ léyìí tó já sí pé ìwọ náà mọ̀ táwọn èèyàn yẹn ò bá sí ń bẹ̀ ìsáìdà kọ́ ọmọ ṣiṣẹ́ yẹn tàbí kó o ṣe kọ́ ọmọ ṣe dáa tó bẹ́ẹ̀. àríyá ṣe kárí mi òun ni kéèyàn ó ṣeṣẹ́ nítorí pé àwọn èèyàn ń wò ó wọ́n ń wò ó àwọn èèyàn wà níbẹ̀ wọ́n rí i yọ̀ọ́ wá kí torí páwọn èèyàn wà ń bẹ̀ yọ̀ọ́ wá ṣiṣẹ́ o. léyìí tó já sí pé táwọn èèyàn ò bá fi lè sí ń bẹ̀ táwọn èèyàn bá fi lè sí ń bẹ̀ ìsáìdà kó má ṣiṣẹ́ yẹn rárá tàbí kó má ṣe dáa kó má ṣe dáa tó bá wọn ohun tó ń pèsè kárí mi nù ẹ̀rí ẹlòmíì tó bá fẹ́ kírun tó bá fẹ́ kírun irun tá a máa ń kéw sókè irun tí a ti máa ń kéw sókè ẹ fẹ́ túká lẹ́yìn rẹ̀ ní ó ṣe pẹ́ tó. tàbí kọ́ máa dùn mọ́ yín ní bí ó ṣe máa lo ohùn dídùn kọ́ máa lo ohùn dídùn kó fi máa gbé yín mára torí pọ́ mọ̀ pé ihun tó ń ké lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀ ń gbọ́ ẹ̀ ń gbọ́ ohun yìí kan náà tó ku òun nìkan pé kó yan náà fílà ha Allahu Akbar pàápàá yóò kírun ẹ̀ tán pàápàá yóò kírun ẹ̀ tán ohun yìí kan náà tó bá ń kírun tí àìtí kéwú sókè nínú rẹ̀ bíi lúrì bíi asúrì ẹ fẹ́ mọ abìláyé léèrè pé àmọ̀rí fatia kì rárá ní gbogbo rákà kọ̀ọ̀kan tó wà lórí irin àrí fatia kì rárá ní bí ó ṣe yára sí nítorí kó ti mọ̀ pé ẹ òun kò nídìí kóun ké dáadáa mọ́ kò nídìí kóun ké kó dùn mọ́ fọlọ́ mọ́ ẹ̀yin ló fẹ́ kẹ́ ẹ gbọ́ dídùn kì í sọ lọ ẹ̀yin ló fẹ́ kẹ́ ẹ gbọ́ pé kéwù yẹn dùn lẹ́nu kì í sọ test of ria nìyẹn bá a ti máa ń tẹ́sì náà pé tí wọ́n fẹ́ tẹ́sì ẹ̀jẹ̀ rẹ wò bóyá bá ń bẹ́ ń bẹ̀ ó ní nǹkan tí wọ́n ó rí bóyá nǹkan mìíràn sì ń bẹ́ ń bẹ̀ ó ní nǹkan tí wọ́n ó tí wọ́n ó rí lára rẹ̀ tó bá ti tẹ́sì ẹ̀sìn rẹ wò tá a fi mọ̀ pé ṣé nítorí Allah nìkan sọ ọ́ ló fi ṣe báyìí ni àbí nítorí ojú àwọn èèyàn tó bá ti di wípé àmàlù sìríyá látẹ̀sẹ̀wí àmàlù alìjàríyà fura sọ̀rọ̀ ara rẹ ó sì kárí mi ní ọ nígbà tí àwọn iṣẹ́ kọ̀rọ̀ rẹ iṣẹ́ kọ̀rọ̀ iṣẹ́ ìdákẹ́ ìdákẹ́ ìṣeníjẹ́ẹ́jẹ́ tí ó ti dọ́gba pẹ̀lú iṣẹ́ àkésókè iṣẹ́ gbangba ó ń ṣe kárí mi ní ọ́ kí ló mú kí iṣẹ́ kọ̀rọ̀ rẹ kọ́ mọ̀ dọ́gba síṣẹ́ gbangba rẹ torí pé o ti mọ̀ wípé iṣẹ́ gbangba àwọn èèyàn rí iṣẹ́ kọ̀rọ̀ àwọn èèyàn ò rí eléyìí táwọn èèyàn ò rí yẹn ọkàn ṣe é bí aláìṣe é o ṣe bí aláìṣe é tọ́ba adìṣẹ́ gbangba ọ̀ wà karamasìkí ẹ̀ ẹ̀yin kúrọ́ọ̀ ẹ̀rín yín máa pa mí lẹ́ máa pè bọ́ta ní ìjókòó pé inshàlá o wa kan báyìí hafilu ni oníòkè kuran fún wa tó bá fẹ́ ké fásíà ó lè kan fún ìṣẹ́jú márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ní bí ó ṣe máa lo ohùn kò lo ohùn torí ọlọ́run o torí ojú tí ń wò ni o torí òun kan náà tó wá di pé kó ké fásíà yẹn jẹ́jẹ́ kàkédà bá mọ́ bó o ṣe ké níta yẹn sókè yẹn tọrọ bá kan pé kó o ké jẹ́jẹ́ bó sì yẹ kó o ké náà nù ohun tí ń pè ní ìkìláàsì nù ohun tí ń pè ní ìkìláàsì nù àwọn sálàf wọ́n ní kíkọ̀rọ̀ kó dọ́gba sí gbangba níjẹ́ ìkìláàsì kíkọ̀rọ̀ kọ̀rọ̀ rẹ àti gbangba rẹ kó ṣe kí ni kó dọ́gba ìwọ náwó náwó ìwọ náwó náwó tó ga sí wípé tí wọ́n bá pè ọ́ sí ìnáwó tọ́wọ́ ti já sí pé ó fowó yẹn lẹ̀ ẹnìkan kò ní rí i díẹ̀ ló fi lẹ̀ díẹ̀ báyìí ló fi lẹ̀ ọ èé fowó tó pọ̀ lẹ̀ láyé rẹ tọ́rọ̀ bá ti di pé náà ń kọ̀rọ̀ náà ní kọ̀rọ̀ ẹjẹ́ ó gbangba náà wá di wípé ẹ àwọn aláàjì wa èló lẹ́ẹ̀ lẹ̀ ó ti rí pé àwọn yẹn ti gbókọ̀ ọ̀hún àwọn aláàjì wa ẹ́ ó wá fẹ́ tẹ́ àwọn tó gbókọ̀ rẹ̀ ọ̀hún ó fẹ́ tẹ́ wọn lọ́rùn yóò ní bá a tiẹ̀ mówó lọ báyìí bá a tiẹ̀ mówó lọ báyìí àwa náà fi two hundred thousand àfi dá sí i dá two hundred thousand yẹn kò hẹ́fà fi irú ẹ̀ lẹ́ǹkọ́rọ̀ rí láyé rẹ̀ kò hẹ́fà náà irú owó tó tó bá ń rí ní kọ̀rọ̀ tẹ́tí mi ò ní gbọ́ tójú mi ò ní rí kò ẹ́fà ṣe bẹ́ẹ̀ rí àmọ́ torí pé wọ́n pè jáde láàrin ọ̀pọ̀ èèyàn láàrin ọ̀pọ̀ èèyàn so ó fi ṣe kárí mi ó fi kún un ìyẹn kì í ṣiṣẹ́ tọlọ́mọ́ o àwọn tó o ṣe fún náà nu o ọ̀dọ̀ wọn ló sì ti lọ gbẹ̀san rẹ̀ àpẹẹrẹ mi rèé fún wọn ṣe kárí mi ok ní ìsìn gbà tá à ń bọ̀ wá sí mọ́sálásí. Si so snap ara rẹ tó o gbé sórí social media pé i'm going to the mosque so snap ara rẹ ń bọ̀ wá nù ká so snap ara rẹ pé mò ń bọ̀ wá sí jimá ẹ́ o ṣe bẹ́ẹ̀ wáì tó dá sí pé ńgbà tó ń lọ ṣe umura o snap ara rẹ Why? sáwà làárọ̀ ní umura ni ṣé gbogbo ayé ló ràn ní umura pé a sì gbọ́dọ̀ mọ̀ àbí kí ni kí social media iṣẹ́ social media ni pé kọ́ ọ máa ṣe nǹkan kí gbogbo ayé sì máa rí ọ. wáì tó wọnú plane tán tó jókòó báyìí pínra tó sì gbé sórí kínní I'm on my way to Saudi Arabia for umura. pray for me. <laughs> ó ń tan ara rẹ jẹ ni ó ń tan ara rẹ ó ń tan ara rẹ jẹ ni iṣẹ́ ìbáàdà àti ẹni wáì tó fi já sí pé o tún òun polówó ara rẹ kó ń lọ sin lọ́hùn ló ọwọ́ gbé sórí social media why tàbí ìwọ tọrọ lọ rẹran ọdún tọ dé kára ibi o ti fọwọ́ mú ìwọ ẹran lọ́wọ́ oníkẹ́nìkan yà ọ́ wọ́n sì yà ọ́ wọ́n sì gbé sórí social media sáwà ní arẹ́rọ̀ lẹ́ran ọdún ni tó fi di pé ẹran tó bá rà ó di dandan kí gbogbo ayé mọ̀ pé ó ra ẹran ọdún ìjọsìn àìfi ṣẹṣẹ kárí mi ìnáwó fẹ́sìn àìfi ṣẹṣẹ kárí mi iṣẹ́kíṣẹ́ tí ṣe kárí mi bá wọ̀ ọlọ́run lóun ọ̀pá tì òun ò ní fóńtì lẹ́sàn rẹ̀ ṣíṣe kárí mi tó bá ti wọ̀ ọ́ ọlọ́run ò ní gbà á ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. tá a bá bá bàbá léèrè pé ẹ̀yin bàbá àdì ni ẹ̀yin bàbá lè mọ̀ mù wáyé tẹ́ fi ń fi àwọn èèyàn joyè ẹ̀sùn ẹni eléyìí bàbá àdì ni ẹni eléyìí ṣeríkì àdì ni ẹni eléyìí aṣíwájú àdì ni ẹni eléyìí kìnnìkan àdì ni òṣùpá àdì ni ìràwọ̀ àdì ni akéwèjà àdì ni wáyé tẹ́ fi ń fi wọ́n joyè ẹ̀sùn wọ́n ní sọ ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyẹn báwọn ọba gbogbo ẹ̀yin tẹ́ joyè ẹ̀sìn oríkì táwọn bàbá ń fún yín nù o wọ́n ní táwọn ò bá fi yín joyè ẹ̀sìn ẹ̀ ní náwó fẹ́ sìn kí lápẹ̀yùn ṣe kárí mi nìyí ó ṣe já pé tí wọ́n bá fi ọ́ joyè ẹ̀sìn ò ní náwó fẹ́ sìn so oyè ló náwó fún ọ̀nàwó fọlọ́ oyè ló náwó fún ọ̀nàwó fọlọ́ lára ṣekárí mi tá a fi mọ̀ pé à lágbájá ti mú ṣekárí mi mọ́ ti ń ṣe òun náà ni kó o ṣẹ̀sìn tán káwọn kan pè ọ́ tí wọ́n náà fẹ́ fọ́ láwọ́ọ̀dù àwọn èèyàn mọ̀ ti ń gba àwọ́ọ̀dù lórí ẹ̀sìn ìta mọ̀ ń ṣe yìí àwọn èèyàn ti ń gba àwọ́ọ̀dù wọ́n ti ń fún àwọn èèyàn láwọ́ọ̀dù wọ́n lè ní kọ́ wá gba àwọ́ọ̀dù ẹni tó mọ̀rọ̀ sọ jù ẹni tó mọ̀ wá sí ṣe jù ẹni tó mọ̀ náà ń ṣe jù wọ́n ti ń gba àwọ́dù tèmi ti ń rí báyìí mo lọ kí bàbá kan lẹ́kọ̀ọ́ mo lọ kí bàbá kan lẹ́kọ̀ọ́ ó sì gba àwọ́dù débi pé gbogbo sí ti rúùmù rẹ̀ kò sí àyè kan ń bẹ̀ tí èèyàn tún lè gbé nǹkan kan há tó wà ńlẹ́mọ̀ àwọ́dù ni sí àkíyèsí tá a gùn dókè ó to àwọ́dù sí ẹ̀gbẹ́ ọ̀tún ó to àwọ́dù sí ẹ̀gbẹ́ òsì wọ́n wá bàbá léèrè gẹ́gẹ́ bí ẹni tó káàánú rẹ̀ bàbá ah. èyí tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn èèyàn máa fi fọ́tò tó inú ilé wọn a sì jòyè wọn wípé ẹ má fi fọ́tò tó inú ilé mọ́ torí pé fọ́tò tá a bá gbé kanú ilé ànábì sọ pé mọ̀lẹ́kà oníkẹ́ ò ní wọnú rẹ̀ ẹ̀yin ò wá lo fọ́tò ti yín àwọ́ọ̀dù lẹ́yìn lò wàhálà ìjọ tí mo ti ń lọ kíyàn láyé ìyìn tí ìrú rí bàbá rí láyé ìyìn tí ìrú ẹ̀rí láyé mo wọlé arísekọ́lá rí ìwọ̀nba àwọ́ọ̀dù díẹ̀ ló tò nínú ilé àwọn olówó tí mo wọ̀ nínú ìwọ̀nba díẹ̀ ìwọ̀nba díẹ̀ tẹ́ ẹ bá kà gan kò lè pé mẹ́wàá àmọ́ bàbá eléyìí la ilaha illallah muhammadu rasulullah àtòkè àti ilẹ̀ èmi ó gbé mi tì báyìí lẹ́lẹ̀ báyìí ó tò mí sílẹ̀ lọ báyìí síàkèsì tá a gùn wá sókè. So ó to àwọ́ọ̀dù ó tò sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó tò sẹ́gbẹ̀ẹ́ òsì mo mọ̀ tí ń lọ kíyàn láyé eléyìí yàtọ̀ bàbá èyí ti rí tí mo wá dáwọn tí ń fún láwọ́ọ̀dù eh, nàkọ́mú yòó àwọ́ọ̀dù wọn pọ̀ rẹpẹtẹ ń mss àwọ́ọ̀dù wọn àsọ̀rù díìnì ń ń díìnì àwọn dídìdínìdínìdínìdínìdínì ni wọ́n dá àwọ́dù jọ fún bàbá yìí bàbá èyí ti ṣe tẹ́ ẹ fi tú àwọ́dù kánú lé báyìí. bàbá ni nígbà bá náwó fún wọn ṣé wọn ní fún aláwọ́dù ni tẹ́ ẹ bá náwó fún wọn ṣé wọn ní fún yín ní àwọ́dù ni owó tẹ̀ ń ná fún wọn owó àwọ́dù ni àbówó rìwọ́dù. ẹ wo bíi tí bàbá yìí tó ti ní problem mo ní pàǹtí ní gbogbo ń tẹ̀sọ̀ sí léyìí bàbá pàǹtí lélẹ́yìí ẹ̀ náwó ẹ̀ ń tàwọ́ ọ̀dù ok èmi náà wàá bá yín fọ́rọ̀ owó ni èmi ò lè fún yín láwọ́ọ̀dù o èmi ò lè fún yín ní àwọ́ọ̀dù nígbà yẹn ó ni pé nígbà yẹn mọ́sáàsì wọ́ wà ní ebútú àwa ń àwa ń lọ báwọn kọ̀ọ̀kan tí wọ́n lè kún wa lọ́wọ́ tá a mọ̀ pé kankan wọn ò ní í dáhùn torí pé àwọn ò lè fún ọ láwọ̀ọ́dù àtọ́ bá fẹ́ bàtàrà rẹ jẹ́ àníràn ọ̀ lọ́wọ́ àwọn ò ní ràn ọ́ lọ́wọ́ lórí kó o kú bara rẹ wájú ọlọ́run. so mo ní bàbá àwọn ò lè fún yín láwọ̀ọ́dù o ṣẹ́ẹ̀sì rí gbogbo ètẹ́ ẹgbà ìpátá wà láì pàǹtì ni bàbá ní wọ́ọ̀tì ọgbẹ́lẹ̀ òyìnbó dáadáa ó ní wọ́ọ̀tì mo ní à èyí sọ̀rọ̀ wọ́ọ̀tì a ní pàǹtí pàǹtí ni ẹ lọ kó gbogbo ẹ̀ dànù kẹ́ ẹ tọrọ àforíjìn bóyá ọlọ́run ọba lè gbà foríjìn yín ẹ lè bá owó tẹ ẹ náà yẹn ẹ lè bá ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́ba ni màmá aránṣẹ́ sí ẹ màmá aránṣẹ́ sí ẹ màmá aránṣẹ́ sí ẹ la bá kúrò lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ kúrò láyé kọ̀ránṣẹ́ sí wa <laughs> torí òótọ́ òun ó opinion opinion sáwọn púpọ̀ náà ti gbà wọ́ọ̀dù lé tiẹ̀ lè mọ́tò ti bàbá wọn tí tiẹ̀ ó lè mọ́tò ti bàbá wọn lọ dáná sun sáwọ́ọ̀dù ló fẹ́ gbà ní àbírí wọ́ọ̀dù wọ́n náà bírí ẹlẹ́rìí náà àìjẹ méjì pọ̀ lábá àlàdé àìjẹ méjì pọ̀ lọ́jọ́ àlìkìyàmà kó o gbà wọ́ọ̀dù láyé kó o tún lọ fẹ́ gba rìwọ́ọ̀dù lọ́rùn kò pọ́síbù lórí iṣẹ́ ẹ̀sìn ọ̀kan ló fọwọ́ mọ́ ọ̀kan ló máa fara mọ́ ẹ̀sìn ti wá pa wá láṣẹ pé wàmọ́ wúmirú ìlàlìyà àbúdù lọ́ha mùkùlìsínà láwùdíìnà wàá ṣe ìkíláàsì ni ó fi ẹ̀sìn rẹ ó fi sọrí Allah nìkan sọ ó fi sọrí Allah nìkan sọ ó ní ṣe ẹ̀sìn nítorí kí ayé lè fún ọ ní ẹ̀san there was a time tí àwọn national blood kìnnì kan service tá a máa ń kéde ọ̀rọ̀ wọn pé wọ́n fẹ́ wá síbí o wọ́n fẹ́ wá gba ẹ̀jẹ̀ ọrẹ o ní wọ́n sì wá bá wọn ó kéré parí wọn rí pàǹtì bíi ogójì wọn rí gbà that was a time tí wọ́n gba bíi seventy lára àwọn èèyàn bíi tí wọ́n gba bíi ninety ọwọ́ awú wọn lórí wọn wá ní àwọn ò fún wa ní àwọ́ọ̀dù wọ́n wá mẹ́sẹ̀gì mi pé àwọn ti mú ọjọ́ o fún wa o àti àwọn míì bẹ́ẹ̀ náà tẹ́ máa ń donate ẹ̀jẹ̀ so káwọn aṣáájú wọn kẹ́ wọ́n á gba àwọ́ọ̀dù mo ní ẹ yọ talim ayékalẹ̀ ẹ yọ ọ́ lẹ́m̀bẹ́ àwọn ìgbà wọ́ọ̀dù wọ́n láwọn máa ti tẹ kí nìyẹn àwọn máa ti ṣe ọmọ fáyín mo ní kí ni gbogbo tó ń sọ nísìn mo láà ní ìdí kan ló fáyín ọmọ pé ìfẹ́ ọ sàgbà mo bù ọ ni ṣé ẹ fẹ́ kó bá wa ni àdúrà èké táwọn yẹn wá ń fi ilẹ̀ kébì wá lọ gba páálí ìranù kan ẹ kọ́wọ́ dọjọ́ àlìkìyàmọ̀ káwọn tí ó gbalada lórí ẹ̀jẹ̀ wọn kọ́lọ̀ wá ní ẹ lọ bá àbúrò yìí mọ́ ó ti gba àwọ́ọ̀dù yín irun tèmi àwẹ̀ tèmi zaka tèmi ájì tèmi èmi ò fi wá di láíláí kò pọ́síbù ẹ yọ wá lẹ̀ àwa kì í gba àwọ́ọ̀dù. à ń ṣe é fún yín torí ọlọ́run ni ọlọ́run ló yọ̀ǹda ẹ̀jẹ̀ fún wa a sì rí pé ètò fún wa ó ju ètò àlè lò lọ la fi yọ̀ǹda ẹ̀ fún yín so a ti return látọ̀dọ̀ yín a ti return èmi nìkan sọ ni lọ síbi ìjókòó ìjókòó tẹ́fẹ́ fi dá wa lọ́lá o èmi nìkan sọ ni lọ gbogbo àwọn yòókù lọ kódà wọ́n sọ wípé ìjọ amadíyà gan ń bọ̀ ọ̀bọ̀n Amadi fẹ́ kati ti susu ẹ̀jọ́ náà ẹjọ́ gba àwọ́dù láyé kò wulẹ̀ ní ìrìwọ́dù lọ́rùn àwọn fẹ́ kan ti sun tiwọn ẹjọ́ náà rẹ̀ di ẹjẹ́ kó mọ gba àwọ́dù jọ. ọ̀rẹ́ mi jìnnà sí àwọ́dù gbígbà lórí ọ̀rọ̀ ẹ̀sìn jìnnà sí. bákan náà kó o máa kó o máa bínú sí ẹ̀dá ẹgbẹ́ rẹ kó o ṣe dáadáa sí i wá sọ pé thank you kí ló ń bínú sí kí ló ń bínú sí o sì dáadáa sí èèyàn kò wá sí thank you ó ní ìdí bínú ọmọ pé tó o bá ti ń bínú lórí pé kò kí ọ o ti ní problem pẹ̀lú kíláàsì nù agasi pé thank you lẹ́sàn tiẹ̀ tó ń wá nù kí ló ń bínú sí yóò bá tí ò gbà pé àwọn gbẹ̀sán lọ́rùn àwọn ni wọ́n pa lówe wípé ẹni tá a ṣe lóore sí òdúpẹ́ bí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Yorùbá ò nírètí pé àwọn ó pẹ̀sán lọ́rùn tiwọn àwọn kan gbà pé táwọn bá ti kú ó ti parí náà nù òwe Yorùbá ìsìláàmù lọ sóore ń tà sí náà tí ò dúpẹ́ òun òun ló dáa jù ìwọ ọmọ ni òun gangan ló dáa jù fún ìwọ tó o ṣe nǹkan torí Ọlọ́run o fún yàn lóúnjẹ o ní aṣọ o lówó ọwọ́ ọjọ́ kejì ọkàn ní sàlámù àlékún Ah, ọba wò pé ah. ṣé màá ti mo fún lówó kọ́ lánàá yẹn nílé ni ó ah. tiẹ̀ kí mi rárá ó tiẹ̀ kí mi rárá sórí bí o ṣe kí ọ ló dáa bí ṣe kí gangan ló dáa má retí kíkí ọlọ́run iná máa nù tí ìmùkùn lìwájú láàyè láàánú rí a tá a bá fún yín lóúnjẹ a fún yín torí ọlọ́run ni tá a bá fún yín lóúnjẹ a fún yín torí ọlọ́run ni tá fún yín ní owó a yín torí ọlọ́run ni àwọn ò retí ẹ̀san a sì retí thank you látọ̀dọ̀ yín ìròyìn àwọn tí wọ́n ṣe kíláàsù nìyẹn sórí ibi kọ́ ọ máa retí kó kí ọ̀hún ó ní pírọ́blẹ́mù wà á ní pírọ́blẹ́mù ó yẹ kó o gbé ọ̀rẹ́ rẹ sípò pé pé òdìjú báyìí àwa ni ọya mo fún ọ sọ̀kẹ́ bó ṣe dídú ẹnìkan pa lọ́wọ́ rẹ sọ̀rọ̀ pé ọ̀dọ́ ń tì mọ̀ ta ló retí kó kí ọ látọ̀dọ̀ rẹ̀ bó sì yẹ kó ọmọ tọrẹ nìyẹn ló mú kànẹ́bí sọ wípé nínú ọrẹ tó lẹ́sàn jù lọ tí ó mú yàn wá ní abẹ́ ìbògi lọ́jọ́ àlèkèyàmọ̀ òun náà ni ọrẹ tó ta tó fi ọwọ́ ọ̀tún ta tọwọ́ òsì ò mọ̀ ìyẹn ni pé ìwọ àtòǹtòun lẹjọ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ láàrin yín ẹ̀dá mi ò mọ gbọ́ káàkiri jàmáà ẹjá lọ tún àníyàn wa ṣe tá a bá ń ṣẹ̀sìn ẹ má jẹ́ àrètí àwọ́ọ̀dù tá a bá ń ṣẹ̀sìn ẹ má jẹ́ àrètí pé kí wọ́n lè kí wa tá a bá ń ṣẹ̀sìn ẹ má jẹ́ àrètí ẹ̀yìn ẹ má jẹ́ àrètí ọpẹ́ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa ń dá ọmọ ń dámẹ́jì ìkìláàsì ni ọmọ ń dámẹ́jì ìkìláàsì ni Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa Allah ìrọ̀lú sẹ́ni kọ̀ọ̀kan wa Allah bá ní tún ọkàn wa ṣe torí pé inú ọkàn ní ààyè ìkìláàsì inú ọkàn ní ààyè ìkìláàsì a kàn máa rí traces pé ah lágbájá yìí ah àníyàn rẹ̀ ò dáa àníyàn rẹ̀ ò dáa hmm, àníyàn rẹ̀ ò dáa ẹ wo nílùú Ìbàdàn àti láàyè míì àwọn èèyàn ń para wọn torí pé wọ́n fẹ́ dilè mọ́mù àbí kẹsẹ̀lẹ̀ ni tí wọ́n ń satí àsíra wọn tààrà tí wọ́n ń satí àsíra wọn tààrà kódà tẹ́ ń gbéra wọn lọ sí kóòtù wọ́n ti fẹ́ẹ̀lì níbi ìkíláàsì ká sọ pé mi mọ kéwú tí mo lè fi jẹ́ aṣáájú ìwọ náà mọ kéwú tó lè fi jẹ́ aṣáájú ok ẹnìkan yóò sì jẹ́ lè mọ̀ọ́mù tó bá ká sí pé mò ń kí mò ń sin lọ́hùn nítorí ọlọ́hùn kì í ṣe pé mò ń sin lọ́hùn torí ipò ìmọ̀ọ́mọ̀ kí ló fẹ́ bá kí ló fẹ́ kí ló fẹ́ fa kémi àtẹnìkan kájọ máa fa ipò pé mo fẹ́ di ìmọ̀ọ́mù kí ló fẹ́ fà àmọ́ torí pé oníkéwù olókéwù máa torí ọlọ́run mọ́ òun náà ń wá ipò gbólówó náà ò ṣe ná owó torí ọlọ́run mọ́ tóun náà wá àwọ́ọ̀dù ọ̀kàlùkù ló ti kan ló ti dá méjì ara rẹ̀ kò wá ní dáa kó wá dọjọ́ àlìkìyàmọ̀ kẹ́yìn ó ń kéwú kẹ́tù wá wọ̀nà gẹ́gẹ́ bó sì wà nínú àdìsí bùkọ́rí tàbí sọ wípé lọ́jọ́ àlìkìyàmọ̀ sẹ́ẹ̀tì mẹ́ta tọ́lọ́ kọ̀ọ̀kan dájọ́ wọn ó dúró sórí ẹni tàníyàn rẹ̀ ò dáa oníkéwú tàníyàn rẹ̀ ò dáa olówó tàníyàn rẹ̀ ò dáa jagunjagun àdínì tàníyàn rẹ̀ ò dáa so ọ̀rọ̀ àníyàn yìí ó lágbára púpọ̀ tó dá sí pé ó ní ó ní ẹ̀tọ́ bá lọ ní ẹ̀rọ̀ ń bẹ̀ àwọn ni wọ́n kọ́ gba ìdájọ́ láti wọnú iná torí náà wọn kálukú wọn ní òkùn kéékùn kí onínú kọ́ mọ̀ sí kíni kọ́ mọ̀ mọ inú rẹ̀ tíyẹn bá ti ń ṣe nǹkan lọ torí pé rìyá ò ti fẹ́ wọ̀ kó tètè yá sí àwùjọ bíi láìmílẹ̀ ṣètọ́ nìrọ̀jìm kó lè taari rìyá ò yẹn kó lè taari ẹ̀ tó bá ti ṣe tí ọba ti taari ẹ̀ stop iṣẹ́ ńná torí ò ní gbalada ìwájú ọlọ́run mọ́ stop iṣẹ́ yẹn ná èyíkéyìí iṣẹ́ tí rìyá àwa ti wọ̀ that particular iṣẹ́ ò lè ba lọ́run mọ́ ò lè ba lọ́run mọ́ níbi tí ọ̀rọ̀ rìyá tó lágbára dé nìyẹn tó bẹ́ẹ̀ gẹ́ tánàbí fi pè ní àríyá àṣíríkù àlẹ́ àṣìgárú pé ẹbọ kékeré òun ni rìyá jẹ́ nínú ayé wa.